وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لن تكون صلى الله عليه وسلم الصلاة على النبي محمد صلى الله عليه وآله وسلم كل أولا الصحابة على يديه النبي مجلسي قمت إليه النبي صلى الله عليه وسلم أبلغ في جلسي أبرئي في طريقة ترى الأدب المفرد لأمير المؤمنين في الحديث الإمام البخاري رحمه الله تعالى في أنبات تعالى نبكية لغلباء لا يحب والديه نعم بسم الله الرحمن الرحيم قال المؤمن رحمه الله تعالى باب لا يشك ويقين حدثنا محمد بن كثير قال اخبرنا سفيان قال حدثني يعقوب بن ابراهيم وفيه عبد الرحمن عن عبد الله بن عمرو قال yìí nínú nǹkan tí ní àwọn èèyàn tí wọ́n ti ń kà fún òun náà ní kí èèyàn kó máa bú bàbá ẹnìkan bóyá ọ̀rẹ́ rẹ̀ ni ló máa wá bú bàbá ọ̀rẹ́ rẹ̀ yẹn àbí kó máa bú ìyá ẹni yẹn nítorí pé yóò kọjú sí ayẹ̀wò ọ̀rẹ́ rẹ̀ náà ni wọ́n máa bá wí ó lè sọ pé ló sọ bẹ́ẹ̀ tó padà ìyá wọn ò fún bẹ́ẹ̀ o bàbá rẹ̀ ò fún bẹ́ẹ̀ àwọn ọmọ ni wọ́n lọ pinnu ọ̀rọ̀ yẹn síra wọn nínú Islam ọmọ tí ó bá ń ṣe bẹ́ẹ̀ fún òbí ẹnìkan bóyá ẹlẹgbẹ́ rẹ̀ ni bóyá tó jù lọ ni bóyá ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ tàbí ṣẹlẹ̀ láàrin wọn wọn ní lápòjú olópa ìyá rẹ̀ àbí òun dá fún ìyá rẹ̀ àbí ó sọ pé ìyá rẹ̀ tó ṣe kékeré kan bẹ́ẹ̀ ni ẹni ṣe òun nínú ìsìlá bí ẹni tó lọ lè kọjú sí òbí tó bí ìfẹ́ gan ń bú òbí rẹ̀ ni. àlẹ́ bí sọ ọmọ ọ̀rẹ́ òfin náà فإنه فيها الإمام البخاري وعلى المنزل عوانا حدثنا محمد بن كثير أنا محمد بن كثير عبر البدر أخبرنا سفيان أنا سفيان وصرعي قال حدثني سعد بن إبراهيم هنا سعد بن إبراهيم بالرسول عن الحميد بن عبد الرحمن عن عبد الله بن عمرو pípé àtọ̀gbọ́n Muhammad òun lòun gbọ́ látọ̀dọ̀ Ànábì sọ̀gbọ́n ìrẹsẹ̀ náà Ànábì ní ìmílẹ̀ ìṣẹ̀lẹ̀ inú ẹ̀ṣẹ̀ ńláńlá Ànábì ní ẹ̀ṣẹ̀ ńláńlá ni àyìn yẹ ṣúmà rọ́ọ̀jù ìwà rèé àyìn yẹ ṣúmà kò ṣe àyìn yẹ ṣúmà tó kápá òun mọ́tàlá ẹni yẹ ṣúmà ṣàtàmà yẹ ṣúmù kò sí ṣàtàmà yẹ ṣúmù. ayé túmọ̀ rọ́jù wá ibẹ̀ òní kí ọkùnrin yẹnni pé kí èèyàn kan kó máa bú òbí rẹ̀ kí ni ẹ̀yà àwọn sọ̀hábà yẹn pé kò lè yóò ṣe máa bú òbí rẹ̀ bàbá tó bíyàn ìyá tó bíyàn kí o ti kọjú kí o ti máa bú à wọ́n tó rọrùn bẹ́ẹ̀ ni wọ́n kéyìí fẹ́ẹ́ sùn wọ́n à báwo ni ìyẹn ṣe máa bú òbí rẹ̀ ó kọjú kí o ti bú ànábì wa ní ó rọrùn yéṣu mo rọ́jú la òun ó bú òbí ẹnìkan àbí kó òun bú yàn ó bú ẹnìkan fàyẹ́ṣu mo àbá ẹnìyàn wà á bú bàbá tiẹ̀ náà wà ó ń má yóò bú yàrá inú kó bú bàbá rẹ̀ àbí kó wá bú yàrá ìyẹn ni pé kó jẹ pé wọn lo fasábà bí tí yẹn fi gún màmá rẹ ìtumọ̀ rẹ̀ yẹn ni pé yẹn kọjú sí màmá yẹn lé ìyẹn ti ń bú wọn náà nìyẹn bóyá ìyẹn ló bú olùwà bú ọmọ rẹ olùwà bú bàbá rẹ pé ẹgbẹ́ bàbá rẹ lè ń lókè bàbá rẹ lè ń bá lórí lórí bú ọmọ rẹ yìí yóò bá bàbá rẹ ṣé bẹ́ẹ̀ ni ó ní pé mo jù ọ lọ ipe ẹgbẹ́ bàbá rẹ̀ lè ní í ṣe so irú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ó gbà bẹ́ẹ̀ fún òǹgbẹ́ lọ́kọ̀ sí ti bàbá rẹ̀ ló ń bú bàbá rẹ̀ so àdúgbò tẹ̀ jẹ́ pé màmá náà lè yàn bú èèyàn bú ẹnìkan òun á bú ọ̀mọ́ yẹn bóyá ènìyàn náà ju ìyàn lọ èèyàn bú àbí èèyàn bú màmá ẹni yẹn ènìyàn náà wá bú màmá yẹn padà èèyàn gbẹ̀ṣẹ̀ bí ẹnìkan èèyàn bú màmá yẹn ni wọ́n ní ẹ̀sàbá ìfún àwọn ìṣẹ̀lá ńlá ní amẹ́ríkà ńlá ọ̀dọ́ta ló pè é kí lẹ́yìn tó mọ̀ fún wa ni pé a gbọ́dọ̀ jìnnà sí ìmọ̀ fi àwọn òbí wa ká máa fi wá ń ṣàwẹ́wà pé ti rí ọ̀rẹ́ náà inú ọ̀rẹ́ tí wọ́n lè kọ̀ láyé òun lè máa fi ọmọ kan òbí yẹn láti máa fà á fún mi ìmọ̀ fi ọmọ kan òbí yẹn náà àti ẹgbẹ̀rẹ̀ jùlọ sí láíláí sí ẹgbẹ̀rẹ̀ àpọ̀ ìgbẹ̀rẹ̀ gbogbo sí ẹ̀bá gbogbo orí ẹ̀bá rẹ̀ ṣe tó bá ti di pé wọ́n mọ̀ lẹ́nu kàn bí ìyẹn gbọ́dọ̀ jùlọ sí i. ẹni pé ta sọ yìí ó máa ń kọ́ máa gán ẹ máa rí gán lọ́dọ̀ àwọn ọmọ léèrè. tó àbí kọ́dọ̀ ọmọ kéré ọmọ ní kéwú ní náà tí wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n máa bàbá wọn ṣe yẹ̀yẹ́ bàbá ara wọn màmá ara wọn ó wọn fi ṣe yẹ̀yẹ́ sẹ́ni tó bá ń fi màmú màmá ṣe yẹ̀yẹ́ màmá yẹn lè ní fi yẹ̀yẹ́ lé ẹni tó bá ń bú màmú màmá èèyàn ń bú màmá yẹn lé sẹ́lẹ̀ yìí ni ẹ̀kọ́ sí anẹ́lẹ́sọ̀ ọmọ ọ̀rẹ́ sẹ́lẹ̀ fi ọkọ̀ anẹ́lẹ́sọ̀ ní ìfẹ́ lákọ̀ọ́kọ́ yìí. حديث ملكتي حدثنا محمد بن سلام قال أخبرنا مخلد وقال أخبرنا ابن جريج قال سمعت محمد بن الحارث بن سفيان يزعم أن عروة بن عياد أخبره شوني آه، محمد بن السلام أخبر عن مخلد وهو على طبع ابن جريج ibnu jòlèjì ní òun gbọ́ sí muhammed bin harris ọmọ sofiyan olóòrùn rò pé ọ̀rọ̀ wà bẹ̀rẹ̀ ẹ̀yà tó mú pé ó ti ní ṣọ́ọ̀kì níbi ọ̀rọ̀ yẹn ó ní èmi jù lórí rẹ̀ nígbà náà sẹ́mi à àbíkálẹ̀ kí ló wá hàn أنه سمع عبد الله بن عمرو بن عاصي يقول ó ní abdullahi bin ayasi ọsọ báyìí yẹn pé àdéhùn eléyìí mọ̀wùkúfù ni àmọ́ pẹ̀lú pé a ti rí àwọn àdéhùn yìí náà yóò lè fún ọmọ ìrìn bí nípa bá ẹ̀rẹ̀ ìdá wà ẹ̀rẹ̀ ara tó fi ń dá àdéhùn bá jẹ́ mọ̀rọ̀ fún ṣùkú mọ́mọ́ nìyẹn. ipe nǹkan yẹn sọ àbá ó rí létí nǹkan yẹn mọ́dọ̀ ọlọ́run ọba nípa wọn bá ti rí létí nǹkan mọ́dọ̀ ọlọ́run yóò tún lọ kékeré ṣe nítorí pé àbí kó ń sọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nù kàárè àbí sọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ kúrò àti ìbádá kọ tó mọ gbọ́rọ̀ lọ́dọ̀ tó a ti mọ̀ pé lọ́dọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ abdullahi abdul ni òun ni a yẹ tẹ̀sí gbàrọ̀ jùlọ lẹ́wà rèé kójú pé yẹn lè yàn fa ikú wọn fi ń bú òbí yàn kójú pé yẹn lè yàn hùwà kí pé ìwà yẹn tó wájú ká máa bú òbí yàn alẹ́bí ni ẹni ẹni ṣe ọlọ́wọ́n bá wọ́n kọ́ ló bú omi ó bú omi rẹ o ò bú omi rẹ àmọ́ ìwà tó ń bù bóyá èèyàn ń ṣe àìlójútì sí àgbàlagbà kan lọ́wọ́ ni ẹ èmi ló ń bá sọ̀rọ̀ báwọn tó lè báyà tó lè báyà rẹ sọ̀rọ̀ báwọn tó lè bá àbá sọ̀rọ̀ báwọn tó ń tó bá ti lè kẹ́ ń fẹnu kan bàbá rẹ àti màmá rẹ ìsìlájẹ pé ó dá ẹgbẹ́ rẹ pé wọ́n bẹ jọ lọ lé lọ kọjú sí bàbá rẹ àti màmá rẹ ló ń bù tó ẹ rí pé ọ̀rọ̀ Abdullahi bin Amr bin Asu náà ọjọ́ ti anabi sallallahu alaihi wasallam tí akọgbà ní àkọ́kọ́ bí ilé ìṣèlú yẹn kásọra wa gbogbo ọ̀nà bá a ti gbọdọ̀ kọjú sí òbí wa ká bú wọn bẹ́ẹ̀ ni a gbọdọ̀ kọjú sí òbí olóbì ká máa bú bákan náà a gbọdọ̀ máa fa tí wọ́n máa fi bú òbí wa tí olùmí ìwà lásán ni ó wù lónìí áá àwọn òbí rẹ̀ kọ́ ilé ẹ̀kọ́ so ẹni tí yẹn ti ká bú òbí yẹn wọn náà ní wọn gbọ́dọ̀ ṣọ́ra yẹn gán àwọn ọ̀nà tí yẹn máa fi ń ṣe lọ́run ọ̀pọ̀ gan àmọ́ tí yẹn bá ní ìjọba ló àdúrà ẹ̀sìn ní tìmọ̀ ń bí ìjọba ló àdúrà fún yẹn gbẹ́ntì ti lẹ́sìn rà òun wọn gan tẹ̀tẹ̀lẹ̀ orí ọmọdé àdúrà rẹ̀ àmì tí ẹ̀sìn ọlọ́run bá bá yé e, yóò tó wọ́n gan-an tètè lè máa rí ìjọmọlú àbílà rẹ̀ tó abẹ́lọ́wọ́ bá bí a ṣe ń gbìyànjú láti fẹ́ ní ẹ̀sẹ̀ kí ọlọ́run kọ́ ṣàgbé pé ọmọlú àbí kó wà lára wa ní ọba ní sọ ọ̀rọ̀ ẹni ìjọmọlú àbí wọn ìjọmọlú àbí wọn láwùjọ ìwọn sòkè ló ti ń fà kódà láàrin àwọn tí wọ́n tó ń gbé ẹsẹ̀ lé ojú wípé àwọn ti tún nàmẹ́tì sọ̀lọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ ìjọba olúwa ti wọ́n ìwà ìwà ìwà dáadáa ó wọ́n sọ abẹ́lọ́wọ́ba tí ó bọ́ sí àwọn àtúnà àwọn tí á jẹ́ ẹni ìlú fún ẹsẹ̀ ọlọ́wọ́ba tí a ẹni ìlú kó tún nàmẹ́tì sọ̀lọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ náà báwo ẹ̀kú bá ti ẹ̀kú náà. باب عقوبة عقوق الوالدين حدثنا عبد الله قال حدثنا عقيل بن عبد حدثنا عبد الله بن يزيد حدثنا عيينة بن عبد الرحمن عن أبيه عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ما من ذنب قلتي أشتت تشقي أشجر إن اكثر أن يعجل لصاحبه العقوبة يا يقول في الجنة sẹ́ni tó bá ṣe àjìdáàbò pé ó rọrùn pé tó dáa jù ní pé ayọ̀ àjálẹ̀ lè tán ìlú ní òkúba sẹ́ni yẹn kó lè di ayé láyé máa náà yẹ dákàrà pẹ̀lú gbogbo lẹ́wọ́ pẹ̀lú gbogbo tó bá fi pamọ́ fún un yẹn ni pé àwọn ẹ̀sìn sẹ́mi tó pé ọlọ́run ní olè olè fi pamọ́ fún yẹn pé ọmọ wa di ayé lọ́gbọ̀n lọ́gbọ̀n yàrá nítorí lè dùn òun ni àwọn ẹ̀ṣẹ̀ tí àṣírí ọ̀bá túnlé ayé àbí àṣírí yẹn tú ìrò tú bá kó mẹ́ ọlọ́run fi ẹ̀ṣẹ̀ yẹn pamọ́ fún ọ̀pọ̀ ń bọ̀ wá jí jí àwọn ìyẹn ọ̀nà jẹ́ láti ṣe àmọ́ kí ńlá yẹn ṣe àwọ̀ nínú ìbáfi tí ìbá ṣe ẹni tó bá ń wúwa ọ̀tẹ̀ ọ̀tẹ̀ àlùbáfíì ọlọ́tẹ̀ irú ẹni yẹn ìjìyà rẹ̀ àtàyè ìjọba kó ti jẹ́ torí tí wàá jẹ ìyá yẹn látàyè yóò padà jẹjọ wọn lè fi hàn mí òun náà ní kí wọ́n rí pé ọlọ́tẹ̀ ni wọ́n yìí tó afá máa ń pe àlùbọ̀gì ní ẹni tó ṣe pé ó ń ṣe àtakò ìjọba ń lágbájá bàbá ìlú náà ni àwọn ẹ̀yẹ́ bó àwọn ọ̀nà oríṣiríṣi èèyàn máa fi ń ṣe bágúrú sí ìjọba ìṣòro làwọn afásúnmọ̀ ti ń pariwo ẹ̀rí kọ́lọ́kọ́ba àwọn afásúnmọ̀ lẹ́sàn-án ọlá ìṣe bá ń pariwo lànà àìsímọ̀ tó lọ́jà máa pàtàkì jùlọ àṣírí kàbùgẹ́ni ìjùmọ̀ kọ́lọ́kọ́ba ti sọ̀rọ̀ tọ́ wọn wọ́n mẹ́jọ ká búrúkọ tí wọ́n ṣe wọ́n so nínú àwọn nǹkan tí wọ́n ń pariwo wọ́n ti fi ń rinlẹ̀ ní ìlànà manhaj al-sunnah wal jama'a òun náà ni pé ẹ̀yin èèyàn ẹ má takò jọba má lórúkọ pé ẹ̀sìn lẹ ṣe lórúkọ pé súnà lẹ ṣe sàkẹ́bá ń ṣe politics ẹ jáde kó nínú ìpè súnà mara yẹn tó pé ìlànà yẹn kò bá lánà tà Nabi sallallahu alaihi wasallam mọ́ alibákúyù nìyẹn tó kéèyàn mọ́ dúnídùú rẹ́gù ìgbésẹ̀ gọ́ọ̀mẹ́ntì ó lè wá jẹ́ pé èyí tó ga jù ní kí orí pé èèyàn padà sí right dé séjì pé ẹsẹ̀ wa lè jáde bọ́ta kẹ́yìn ló ń gbé bọ́tẹ́ gbé àdá gẹ́gẹ́ bí àwọn Boko Haram gẹ́gẹ́ bí àwọn ICC gẹ́gẹ́ bí àwọn eh, Islamic State so àbí àwọn Al-Qaeda tó ni àwọn ti ṣe tán láti bá gọ́fúnmẹ́ntì àwọn ọjà so ẹwúrọ̀ àwọn tí ní ìsàwọn yìí ò ní sẹ́yìn pé àwọn tó jẹ́lẹ́sìn nù. ewu wo àwọn ipò pàtẹ́lẹ́pẹ̀ wọn so gbogbo àwọn yẹn nìkan àwọn náà àwọn náà ni wọ́n rẹ́sì ìjẹ́ sí gọ́ọ̀mẹ́ntì ni àbáwọn yìí wò gbé lójú so àwọn tó burú jù làwọn tó ń gbé ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lójú tó ya yọ ọ̀hún pé ah, ah, ẹ̀sìn lọ́dẹ pèpè sí ní ti lọ́dẹ Islam ti lọ́dẹ wá nílẹ̀ tó máa ń wà báyìí ìjẹ́ ìdíkẹ́ nìyẹn èyí tó wá tó kéré tó wà nípa rẹ̀ pé kóun náà nípa rẹ̀ máa ń lé ìdébi séjì yẹn òun ni kí àfa kó ju òkú níbi alkọ báyìí kó máa sọ abúlé ohun tí gọ́ọ̀mẹ̀ntì ń ṣe àbúwà lórí nímbà àbíwà lórí rédíò àbúwà social media tó pé aburú tíjọba wọn ń ṣe náà ní sọ irú ẹnìyẹn náà òun bá gbóhùn òun náà ṣe òun náà ń rẹ́bù ìgbésí gọ́ọ̀mẹ̀ntì torí ń kọ́ àwọn èèyàn pé ẹ ìjọba yìí òun ní padà máa ń lé ìdílé di ipe wọn padà ń gbé lọ tó padà ń kéde tó padà dìde sí gọ́ọ̀mẹ̀ntì wọn ń ṣe protest ọ̀rọ̀ yẹn ní kọ́kọ́ máa ń lé ìdílé bẹ́ẹ̀ tó fáwọn ọgbẹ́ ìjọba wọn ń pe àkíyèsí ní gbogbo gbà àwọn ẹlẹgbẹ́ èyí tó jáde bọ́ta pé ẹlẹgbẹ́ làwọn èyí tí ń ṣe pàtàkì fún wọn àwọn èyí tí wọ́n ń tọ́tọ́ kiri bọ́nú tó ni wọ́n dìde ni wọ́n ń ṣàkóso àfa yìí alhamdulillah lọ́n ti kọ́ ọkọ̀mọ yé àwọn èèyàn sí i tó ìlànà yẹn kì í ṣe ìlànà lẹ́yìn tó ń bá ọ̀rọ̀ sẹ́lẹ̀ tó bọ́lá kọ́ bá sọ ọ̀sáàtò ní ẹ̀sán tó ń ṣàlàyé pé àdẹ́sọ̀ sọ́nà tó pé yìí ìyá yẹn wọ́n dá fọ́nà tó tètè ya rẹ̀ gbìyàn látàyè tó bóyá ìjọba ló ní tó àdúrà tẹ fún ẹ̀yìn ẹ̀sìn tó ń ṣe nǹkan báyìí òun sọ̀rọ̀ nípa gbọ́dọ̀ sí kí sọ́ọ̀lù sùn rẹ̀ tó ẹni ẹ̀ jì alátayé rẹ̀ ó dájú kó wá dé omi náà pè ámà kó wá dé lọ. bákan náà wàkọ̀tẹ́ àti rọ́ọ̀ṣìlì àtẹni tó ń gbé okùn ẹbí kẹ́ni ó ti jì alátayé òdò àkórí àti ọjọ́ omi náà pè ámà yà yẹ kí àkékeré. tó àwọn ọ̀nà tó lọ́mọ tí ẹ máa ń ṣe nǹkan tó lọ́wọ́ bọ̀ fẹ́ ọlọ́wọ́ bá lè ní kọ́wọ́ tẹ̀ mo ìtọ́lẹ̀ tẹ̀ wọ́n sì ní ẹjẹ́ níyà dípò sí ìdùnnà ẹ̀fọn lé bílálà láti ju bá pé ìgbésẹ̀ ló ṣe rí à tó àbí oúnjẹ ọwọ́ tẹ̀ ní ẹtì mọ́lé ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ sẹ́wọ̀n sòkó fi jìyà rẹ̀ láti ilé ayé sòkó fi túbà àbí ńgbà míì yóò lè wu àwọn wà ní ìdílé pé ó jẹ́ pé ó ti kọ̀tẹ́ àtọ̀rọ̀ ó gbé okùn ẹbí ọ̀dẹ̀dẹ̀rú ọ̀dẹ̀dẹ̀rú tó irú ẹni yẹn ara ìyàtọ̀ lọ́dún ti jẹ́ ilé ayé ni pé kọ́nà ọ̀hún ti ara ní nílé ayé ṣe pé nǹkan yẹn wà jẹ́ sábàbí pípa ìṣẹ̀lẹ̀ rẹ̀ àbí kí nǹkan tó lè kan kó ṣẹlẹ̀ sí ní àdánwò kò lè jẹ́ ìpa ẹ̀sẹ̀ rẹ fún gbogbo ẹ̀rí alẹ́sọ̀ ọ̀tọ́lá nǹkan kíru ẹni ẹ̀kọ́ ìtọ́ ají ayé látàyé yẹn ọ̀yà ọ̀dà àdìpọ̀ ọlọ́dẹ jẹ́ ní ọjọ́ gbẹ̀dà ìgbéyà nàkà kí ni mọ́mọ́ kọ́ ní fẹ́lẹ́ lórí kan tí a tọ̀ rọ́ àṣìyí rẹ̀ ṣe ọ̀pẹ́ ẹni tí ò bá ṣe dára tí ò bí rẹ̀ ẹni ẹ̀ ń gbé okun kí ni ń gbé okun ẹbí wọ́n ní ah kọ́kọ́ lójú ta ni wọ́n ti pé láti kékeré ó jọ ọ̀run lọ́kànjọ́ mi ni wọ́n máa lè ní ọjọ́ mi ni wọ́n máa lè ní ẹ̀rá burúkú ń wù wá burúkú ń wù fún mi ní bí ah tó látara kí ni ẹ̀mọ́ tó bá fi ń wù wá bú sí òbí rẹ̀ tó ọmọ yẹn ìjìyà ńláńlá ní wọn lọ́dọ̀ ọlọ́run ọba àti wájú kọ́ ló wáyé ti gbẹ́yà níyà rẹ̀ látàrí níyà rẹ̀ tó ìdáfọ̀ ọlọ́run wa tí òbí wa ò fẹ́ tí mò ń jẹ́ ìbànújẹ́ fún ọ ní ìwà táwọn ohun tó ṣe pé kì tẹ̀sìn ọ torí ẹ òbí mi ń bẹ pé pé ìkúnlẹ̀ yìí náà lè bànújẹ́ tiẹ̀ kòkò rẹ lọlẹ̀ náà lè bànújẹ́ tiẹ̀ oṣù wa lọlẹ̀ ní orun bàbá yìí àti kòkò rẹ lókè oṣù wa lọlẹ̀ ní orun bàbá yìí lè bànújẹ́ tiẹ̀ yẹ kọ́ là ń sọ ọ ìtí wọn náà mọ̀ pé ah, ìwà búlò ń gbóbi rẹ̀ ìwà ìbànújẹ́ ló ń gbóbi rẹ̀ so i ignore no no tó àìgbọ́rọ̀ lọ́nà oṣù fóbi rẹ̀ tó bá lọ́nà ìjáwọ́ fọlọ́mọṣà fún yà fún ìjìnlẹ̀ fún wa. نعم حدثنا الحسن يعرف لك الجنبش قال أن مالك إمام بخاري هنا حدثنا الحكم بن عبد الملك عن قتادة عن الحسن عن عمران بن حسين قال قال رسول الله صلى الله عليه وسلم لما تقولون في الزنا àlẹ́bí ni kí lè fẹ́ sọ nípa ọ̀rọ̀ dìnnà kí ọmọ ṣe dìnnà wọ́n ṣúrù bí ìkọ́m kí ọmọ mu wọ́n sí kí lè fẹ́ sọ nípa rẹ̀ zòkè ọmọ mu sí ọmọ mu pàlágà ọmọ mu pẹlẹbẹ ọmọ fagbó kí lè fẹ́ sọ nípa rẹ̀ àlẹ́bí ni bí àwọn sàhábà wọ́n sáré kọ̀ kí ọmọ jáde àlẹ́bí ni kí lè mọ̀ nípa rẹ̀ ah, wọ́n sàhábà ni kúlìnà àlọ́ àwọn arọ̀ṣúlù àìlẹ́mù wọ́n láwọn ni ọlọ́wọ́ àtòjíṣẹ́ lọ́mọ̀ àmọ́ o tó bá wọn sàhábà ṣe rí nìyẹn kẹtí wọn bá ti mà wọn dàkẹ́ ẹnu wọn ni pé àwọn ọ̀ma bẹ́ẹ̀ lẹ́nu kẹtí wọn bá ti mà nínú ẹ̀sìn kí wọn má dà sí i ìgbà tó láwọn ọ̀ma kọ́ọ̀lì àlẹ́yìn wa sọ fún wọn pé hunna al ìwà burúkú ni wọ́n wà yẹn kí wọn ṣe jìnnà ìwà dọ̀tí ìwà burúkú ni kí wọn mú sí ìwà burúkú ni kí wọn máa fagbó ìwà burúkú ni tó torí pé kí ni kódà bí ọ̀fẹ́ wà burúkú yóò tíyàn débi ìwà burúkú wà sáré pa àdìsọ mẹ́rin pẹ̀lú bukọ́rì wọ́n ní ẹnìkan wọ́n ní ṣe ó lè pààyàn ó lóun ò lè pààyàn ṣó lè ṣe zina ó lóun ò lè ṣe zina wọ́n wá ní ojú ìṣẹ̀lẹ̀ ni pé kí ó mutí ọwọ́ agbóhùn ọfà agbóhùn láti fi kó fagbó mu tí olè wa ní ẹni kọ̀mọ̀ kan tó ń ṣe mọ́ lásìkò òun olè ọtí ọ̀pára ó rí ìbìnà ọ̀pára olè bẹ́lú ya rẹ̀ ó rí èèyàn pààyàn tó lọ́ọ́ ti da ọpọlọ rẹ̀ rú igbó ti dúró ní erí so aburú tí wọ́n fi ní pé ẹni wọ́n fi ní pé alhamdu ummul khaba'i yìí ọtí mímu kí wọn fa gbó kí wọn fa kàrádà kọ máa mú gbélédè gbé ibú tó máa mú káàkiri o so àlejò ní ìyá ẹ̀ṣẹ̀ ni òun gẹ́gẹ́ ní máa ń bí àwọn ẹ̀ṣẹ̀ ní máa bí àwọn ẹ̀ṣẹ̀ so àwọn ọ̀dọ́ lónìí náà aṣáájú ń ṣe ayọ̀yọ̀ nìyẹn tó máa mú gbogbo tó máa mú ọtí tó máa mú ẹ̀ṣẹ̀ káàkiri so ọjọ́ wájú náà lẹ́nu yẹn ń bàjẹ́ ọjọ́ wájú ara rẹ̀ so àwọn Yorùbá máa sọ pé ó olóko àdá nítorí wọn kọ́ bá dóko tó bá yọ àdá díẹ̀ jáde tó tí o wá rí pé kò gbé nǹkan kan tó wàá dóko lé mi ò lè mo sì má dáko lé bẹ́ẹ̀ lẹ́ni tí mu gbó ẹni tí mu ọtí ẹni tí mu parágà tó ń farọ́bà ó dijọ́ sí ọba lọ́lẹ̀ di pé ọba di ọjọ́ wájú fún yọ́padà mà ń gbé a òun tó wá síra wọn kọ́lọ́mọ náà sọ̀rọ̀ fún wa. sọ anábì ní ìwà burúkú ni ọtí mímu nǹkan mímu olè jíjà wọ́n fi ìmọ̀ kókó bá anábì ní ìyá ti ń bẹ́ẹ̀ ìyá ìyá ń bẹ́ẹ̀ ìyá jẹ ìyá lọ́dọ̀ ọlọ́wọ́ wa àti ìyá bá ti bá anábì ní aláwọ̀ nàbí okun bí akubara ọ̀ bí akubari alikaba ìyá anábì ní bí wọ́n á sọ àwọn ìṣẹ̀lẹ̀ ńlá fún yín àṣírùkù bìlá lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n ṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ yẹn tó gbogbo tó àwọn gbìyànjú ti ìṣẹ́ lọ́run ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ìfún gbọ́dọ̀ jìnà sí i ẹbọ pẹ̀lú ọlọ́run ní kéèyàn ó mú nǹkan kan ntọ́lọ́run bẹ̀rù ṣe kí ọ̀fẹ́ kí nǹkan kan ó ṣe é kí ọ̀fẹ́ kí nǹkan ó ṣe bóyá oògùn kan lọ́dọ́ kó ṣe ni ewé kan lọ́dọ́ kó ṣe nǹkan tọ́lọ́run náà ń ṣe é àbí èèyàn gbé ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan ní tí ẹni pé ń ṣòwò ń ṣe ọtí àwúrẹ́ ń sọ fẹ́ káyé máa fẹ́ ni tó gbogbo aburú ṣẹjọ́ bá ń kìlọ̀ fún ẹ̀kọ́ kí ọmọ sàbúrú kẹ́ni yẹn kó ètò ìdúpẹ́ fọlọ́ kó ètò ìjà ọ torí tí wọ́n ń bẹ níwájú aburú kì ṣe nǹkan kékeré àmọ́ àgbàlagbà tó máa ń sọ fún yàn kíkéhe jáwọ́ kò níbi aburú jáwọ́ kò níbi aburú àwọn ti mọ ní táwọn ti mọ níbi nǹkan yẹn ni ìrìn tó bá ń sọ pé inú ìrìn tí ò da tó ń kìlọ̀ fún pé ìrìn tó ń da yìí ìrìn tó ń rìn yìí ọmọ da má pinnu rẹ o títí padà máa ń já sí ibi aburú ni tó ẹni yàn ní mà àmọ́ tó bá yá tí ò bá já wọn padà rí nǹkan tí wọ́n sọ fún un àlẹ́bí ní ilé rí ẹ̀ṣẹ́ ńlá ní ẹ̀bọ̀tì náà ni àwọn tó lọ jẹ́ náà nítorí máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀fọ́ ní gbogbo gbà èmi àti ọ̀kan náà ń sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n á fún mi tupẹ́ nìyẹn òun náà ti ti ní ìjà àtún nàfà wọ́n nígbà táwọn padà rí àwọn rí kókó lọ sí ìlú kan nígbà táwọn padà rí padà ń gbọ́ nípa rẹ̀ ọ̀rọ̀

ọmọ ènìyàn ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ní máa ń ṣe ẹnìkan bá ti gbọ́dọ̀ ń rún rẹ̀ ṣe ọ̀ pé wọ́n jọra wọn lọ tó bá jẹ́ pé wọléwọ̀dé èèyàn wọléwọ̀dé èèyàn ó ní súnfí ni tí kèjì pé bóyá ń ṣe súnfí yẹn wá ń fi súnfí yẹn lẹ̀ díẹ̀ díẹ̀ òun ní súnmọ́ tó ń gba súnfí yẹn kó lọ́wọ́ rẹ̀ tó gba kó lọ́wọ́ rẹ̀ tó gba kó lọ́wọ́ rẹ̀ ẹ̀hìn tó òun ti ń ṣe kí ni ó ti wà lórí díìmù tiẹ̀ nù àmọ́ wọn ló ń lọ nítorí níta sóòrù lára lára rẹ ìyẹn tó àgbákò so alẹ́bí ní ọmọ ènìyàn ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ní máa ń ṣe àyè lọ́rọ̀ ìlà tó ẹ̀lọ́pọ̀ kọ̀rí náà ọ̀pọ̀lọ̀ kọ̀rí ní bẹ́ẹ̀ mọ̀kọ́ tó alẹ́bí ní ẹ̀bọ̀ fún ojú nà wà ikú kọlu àlùbẹ́ẹ̀ni iṣẹ́ òbí iṣẹ́ òbí yàn sọ alẹ́bìnrin ara ìṣẹ́ lánàá nù ẹ̀rẹ̀ alẹ́bìnrin tó kọ́ sọ̀rọ̀ ọtí kọ́ sọ̀rọ̀ olè jíjà kọ́ sọ̀rọ̀ gbìnà alẹ́bìnrin ara ẹgbẹ́ tó kàwọn ìṣẹ́ lánàá nù fún yín àmì ìwà ni ìṣẹ́gun pẹ̀lú ọlọ́run alẹ́bìnrin wa tó papọ̀ mọ́ ẹ̀kú pẹ̀lú àìsè kí ètò ṣe òfin yẹn méjèèjì tó fi ẹ̀ṣẹ́ lánàá nù. ولو كان متوكلا فاحتفظ ó ní anabi sí ó fẹ̀gbẹ́ ẹran fẹ́lẹ́fẹ́lẹ́ níbi ń sọ̀rọ̀ anabi wa ń yíra padà ó wá sì rí lélẹ̀ hàn anabi wa ní wọ́n zúùrù àti ọmọ payọ́rọ́ rọ̀rọ̀ kí ọmọ tàyàn ọ̀rọ̀ ẹ̀tàn èèyàn kí ń tọ̀yàn tó bá ń ṣe sọ ṣẹlẹ̀ tó bá ń sábúrú tó bá ń lẹ́bi pé èmi máa parọ́ ìdodo tí ń sọ ọ́n irọ́ tí ò fẹ́ pa yẹn yóò padà líbi ẹ̀sìn dáadáa yẹn yóò padà gba abúlọ́wọ́ rẹ̀ anábìsọ̀ lọ́wọ́ sọ́nà ló sọ ipe ìyáàkùn wẹ̀lìkẹ́fà anábì ní a ah, ẹ̀jìnà pé ọ̀rọ̀ pupa ẹ̀ mọ̀ parọ́ wọn fa iná kẹ́fà yá di ìdẹ́lfujú irọ́ bẹ́ẹ̀ rí yẹn kò síbi tó padà lébi yẹn sí ìwà abú ni ẹni tó bá ti tó bá tẹ́lu rẹ̀ bá ti sùn tó mọ̀ ọ́ pa iṣẹ́ bóòlù yìí rọrùn kò ní ìṣòro kó láti ṣe tó ló mọ̀ pé ó mọ̀ níbi ìbẹ́ẹ̀ sọ̀nẹ́bí wọn ní wọn ojú ru yẹn àdí ilẹ̀ náà ìwà bú yẹn padà lébi yẹn sí náà ni iná yẹn padà wọ̀ ìyá ọlọ́run yẹn padà jẹ́ alẹ́bí tí wọ́n ní wà ẹ̀lẹ́kùn bisikì àbí ìyá kùn bisikì alẹ́bí yẹn máa ń sọ dodo wà ìnà sídìí kọ́ yẹn àdí lẹ́lbírù dodo yẹn ní sì sí dáadáa alẹ́bí ni wọ́n lébírù yẹn àdí ilẹ̀ jẹ́nà inú pé kí ẹ̀ma ti di pé ń ṣòdodo ń ṣòdodo aburú mọ ìjìnlẹ̀ tó ń tọ̀ àmọ́ tí ẹ̀ma ti mọ̀ kó ti mọ irọ́ pa ó ti mọ irọ́ pa tó ẹni yẹn dáadáa mọ ìjìnlẹ̀ sí aburú ní ọmọ súnmọ́nú sọ̀rọ̀ báàbù kò kẹ́ ìlú wa nílẹ̀ yìí alimami bukori wọn tó ṣe tẹ̀bú ìlú mi wọn ti tọ́jú àwọn kọmọ ń ṣe nǹkan tí òbí ó ti máa sun ẹkún ẹkún yẹn wá ní ẹkún oríṣiríṣi ni ẹkún tí omi ọmọ bọ́ lójú òbí yẹn ìmọ̀ nípa nígbà tó ṣe pé áá tóbi ó ti bu ẹkún tóbi ó ti dá ìlú rẹ̀ òbí mi wá ń bẹ tóbi ó ti sunkún dáwọ́ ọ̀rọ̀ ọyọ́kànlá tòun ní pé áá ìwọ̀n máa wọlé lẹ́yìn tó pé ìbànújẹ́ náà ni ọmọ máa jẹ fún òbí. ọ̀rọ̀ rẹ̀ lábẹ́ الإمام حدثنا موسى قال حدثنا حماد بن سلمة عن زناد بن مخرام بن مخرام عن فيصل أنه سمع ابن عمر يقول بكاء الوالدين من الحقوق والكبائر يعني بكيوتي كما تولي الأمر يسرقون وتولي تولي إيماتين ìrìn tí yẹn ń wù ìrìn tí yẹn ń rìn ìgbésẹ̀ tí yẹn ń gbé kí òbí wa máa kọ́kọ́ mọ́ wá torí àwọn iṣẹ́ sí yẹn àbí kí irun rẹ̀ máa bàjẹ́ nínú ẹ̀ kú alákòwé ń ṣe òbí náà ẹ̀ṣẹ̀ iná lòun náà kọ́dà wọn ti ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní kí irú kó wà ní ọwọ́ ọmọ. نعم باب دعوة الوالدين باب دعوة الوالدين حدثنا معاذ بن قوله قال حدثنا هشام عن يحيى عن يحيى وابن ابي كثير عن ابي جعفر انه سمع ابا هريره يقول قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات

èèyàn wà tí ó da fún òbí yẹn wá tó òbí yẹn wá sí ètò tó ọ̀rọ̀ nípa rẹ̀ ní abẹ́fà الإمام البخاري لنا حدثنا معاوية بن فضال حدثنا هشام عن يحيى هو ابن أبي كثير عن أبي جعفر أنه سمع أبا هريرة يقول قال النبي صلى الله عليه وسلم أبو هريرة أقول النبي صلى الله عليه وسلم ثلاث دعوات أو إقبلة ضمن مستجابات الله تعالى مستجابات لهم ليه قد الشباب هو الله لا شك فيهم صدق فيه في أبلغ الله أبلغ الله àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ọ̀rọ̀ pé yẹn lẹ́sẹ̀ ẹ̀rọ ló pé sọ́wọ́n ti gbà wọ́n yíra ẹ̀ pẹ̀lú ìgbà àdúrà yìí. alẹ́ sọ̀rọ̀ sọ́dọ̀ ni wọ́n fi dá ẹ̀rọ tó lù ọ̀gbọ̀n èpè tí ẹni tá a ṣàbùsí fún bá fẹ́ lé èèyàn yẹn ṣàbùsí fẹ́ lé yẹn tó bóyá kò sí ni bóyá àbòsí dúkìá ni àbòsí ọmọ ìlú àbí ní wọ́n ṣàbẹ̀tẹ̀ lọ́jọ́ àbẹ̀lẹ̀ tó pé yóò mọ̀ pé àbá ká nǹkan tí yóò mọ̀ tó parọ́ lónìí yìí táwọn wáyé pé òkúrọ̀ lágbájá ọmọdé àtẹ̀lẹ̀ ẹ̀yẹ́ bọ́ ọmọdé àtẹ̀lẹ̀ jẹ tí kò ti parọ́ tàbí tó lè ní ọ́ tí ẹ sì rí kó jáde kó sì mọ́ tó àti ìyẹn gba nǹkan rẹ̀ nígbà rẹ̀ ọjà padà fún mọ́

alolóyún tó anẹ́sọ̀rọ̀ ọ̀sán ilé bí ọ̀tẹ́ kódà láàrin ọkọ sí ìyàwó ìyàwó ní ọkọ ṣàbùkù fọkọ rẹ ọkọ ní ọkọ ṣàbùkù fún ìyàwó rẹ aláàbí bá fẹ́ èdè rẹ èyí ń mú yọ èyí ń mú yọ tó àmọ́ ní ìsọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè kámẹ́rà kámẹ́rà ṣe pé àmọ́ yẹn bá ṣe pé ọlẹ́bi àmọ́ tó dájú tó dájú òun tó bá ṣe nǹkan fún yẹn kí wọ́n máa ṣe é pé àwọn tẹ̀lé yẹn bá ṣe pé kí á ara mi ọ̀gá yòókù tí mo lò ní ìpè tó ẹnìyẹn kọ̀lẹ́bi kọ̀lẹ́bi tó àmójútó kí wọ́n ṣe àmójútó tó àyàwó àwọn ọmọdé. ẹ̀yìn bá ẹgbẹ́ ilá lọ́gbọ̀n mọ̀ọ́mù ẹ́ ẹ̀hẹ́ ẹ̀dá ìrìn àkọ́kọ́ لكن لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم أنا أقول لا في هنا صورة مجال لنا يقول ربو من يجال لنا يقول سبيل مبويا إلا ظلم أبيت أتقوى تابو ذكر كان الله سميعا عليما لو أن الله مسلما فهو أنا أم فصل يقولي تسدوه أنا تابو ذكر so kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ mo ní ọlọ́run ní pé àfẹ́ tó bá ṣe pé àmọ́ wà ń ta ẹ̀kú wọ fẹ́ẹ́rù àtẹnugba rẹ̀ dára fún àwọn ọ̀rẹ́ pé kó wá ṣe sùúrù kó ṣàbójú kó tó lágbára ti pọ̀ ní ọ̀dọ̀ ọlọ́run bákan náà ipò yóò tó ga níwájú ọlọ́run wa tó àwọn akẹ́kẹ́ ẹ̀rọ tó ń wá ipò yẹn òun náà ní àwọn àgbàmọ́ra àgbàmọ́ra kí ẹni tó ẹkú bíìlì ẹ̀tọ́ rẹ̀ tó ti wà fún ìlé bíìlì tó kí pé ìlé bíìlì tó pé mo jì ọmọ ní ìwọ ọlọ́run ìlé tó pé ìlú ọlọ́run ìtúpè

àti gbígbàgbọ́ ẹgbẹ́ òsè lo àǹfààní yẹn tó kọ́ mọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ tó bá kan náà lọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú ìfẹ́ aburúkọ tó bá dé àdé ìfẹ́ tó dé lórí àtò nítorí tó lè sọ fún yàn tí ẹ tó lè méjì tó bá sábùkú fún yọ pé ó lẹ́tọ̀ọ́ kó pípé ìjọba ọgbàdúrà tó wá mú àyẹ̀rẹ́ àjò tó ẹlẹ́kẹta ìwé ìdá ọ̀dọ́kùn wà lẹ́yìn àyà wọlé ẹ̀jẹ̀ náà ó ní èpè àbí àdúrà tí òbí bá ṣe fọmọ rẹ̀ bóyá ìyá ni òbí bàbá ni wà bí ìyẹn kó fúkúrẹ̀ ìyẹn bínú náà dá ọ̀dọ́kùn wà lẹ́yìn àyà wọlé ẹ̀jẹ̀ tó ṣàdúrà ó ṣe pé èyí ní dábàá wọn àyà tó bá ní dàá àyà ó ṣe pé èyí ní àmọ́ dàá lẹ́yìn ṣàlọ́ níbi ìlú gẹ́gẹ́ ló ń sọ pé ìyẹn wá wúwà sí ibi pé ìyá wa ń fẹ́ ìpèléyàn bàbá yẹn wá fẹ́ ìpèléyàn pé ọmọ òṣè bẹ́ẹ̀ fún ọ ọmọ dààmú wọn náà ọmọ ọkọ ló ń jẹ́ à fún ọ̀ṣọ́ra o fún ọ̀ṣọ́ra ìkọlọ́ wọn náà sọ̀rọ̀ ìgbẹ́rù bá ti wá bẹ́ẹ̀ ń sọ báyìí gbọ́dọ̀ lẹ́nu ọ̀ṣọ́ pé ìyá ti ṣépèlè bàbá ti ṣépèlè gbogbo ẹ̀rọ yóò fún ìdíkọ́ lọ sí báwo ló ń padà kọ́ bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ nígbà ah, nítorí ṣe àpò ah, ẹ̀dá gbogbo ti yé ọlọ́wọ́ tó lè ṣe bẹ́ẹ̀ tó kí ọwọ́ wọn wọ́n ti fún ayé wọn nínú padà kó wá wú ààrẹ tó wà lóyún ọ̀pọ̀ torí tó ń yẹra ìṣẹ̀lẹ̀ sí yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ àwọn dáadáa ń pọ̀ onímọ̀ nínú aburú lọ nínú ẹ̀mí rẹ̀ alẹ́ ní ike ọ̀sọ́ọ̀lù kékeré kan wọ́n fẹ́ ṣe tẹ̀lé ẹ̀sẹ̀ ṣàkóná tó fi lè rà ẹ̀mí rẹ̀ kẹ́pùtà tó bá tó fi aburú dáadáa tó fi tẹ̀lé aburú tó fi dáadáa tẹ̀lé aburú tó fi pa aburú yẹn rẹ̀ lọ́dún yẹn tí mo lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀gbà tó nǹkan tó yẹ lọ́dún náà náà نص نعم، البخاري رسول الله ومن حدثنا عياض بن الوليد قال حدثنا عبد الأعلى قال حدثنا محمد بن إسحاق عن يزيد بن عبد الله بن مهتدي عن محمد بن الصراحي أخي بني عبد الله عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلوا اصبر النبي بشرى يقول حديث أخي قد جاء حديث في من أحاديث القصة حديث غير لي فنجي حديث لي فنجي وعمل ما تكلم مولود من الناس في مهد إلا عيسى بن مريم النبي يوم تفتح الصورة للكريم هو نور السيرة كيف يجيك كل ما ترى أخي النبي الله عيسى بن مريم يقول الله بن مريم يقول لي وفي النبي عيسى كريم هو عند مريم يكون بالنسبه بالسورية وأشار إليه وهو أشار إليه هنا والنوازل كيف نكلف من كان في المهد صبيا ولكن ما ضغط كبير ضرر وما تنبنيوا لي كيف يجي عليه أنا كان بعد لما نقابل إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وسعيدا مبارك من اجل ما كنت كل صبع ورعيه يبيض لكن كريم الصلاه ولو الصلاه فقط بكر النبي وصائب جريج àti èèyàn jùrẹ́yì èèyàn jùrẹ́yì ẹ̀sùn ọ̀pẹ ní ọmọ jùrẹ́yì àti ẹni jùrẹ́yì kéè yá lẹ́yìn wọ́n á bí àlẹ́bí pé ọ̀nà tọ́ ṣubú jòrè ta ni èèyàn jòrè ìyẹn kọ́ àlẹ́bí wọn ní ìlẹ̀ jòrè ìyẹn كان رجلا راحلا في صوم عسيلة بشأن جريجي ọjẹ́ rami ẹnìkan tó lẹ́sìn àwọn afá àwọn ìwòjú ni kí sọ̀rọ̀ máa ẹ̀sìn náà wọ́n lọ sọ́wọ́ àrẹ̀ kìnìún gbà àwọn kírísítẹ́nì òní chọ́ọ̀chì ẹ̀rìn tó wà náà ní ti àwọn kìnìún wọn pé ilé ìjọsìn ti wà. وكان راعي بقرا كان راعي بقر يأوي إلى أسفل سواعده wọ́n níbi ìsàlẹ̀ òkè tó kọ́ ilé tuntun sílọ́ọ̀ sí ó kọ́ ilé tuntun sílọ́ọ̀ lórí òkè nísàlẹ̀ rẹ̀ ọkùnrin kan máa ń la ẹran ìsàlẹ̀ òkè ẹ̀ ló wá ju omi ọ̀sán ẹ̀sìn nǹkan ẹ̀sìn omi nù ahli alqarya yàtẹ̀lẹ̀ ọ̀hún tàkìtẹ̀lẹ̀ sílẹ̀ ráàyè ó ṣe hàn lóbìnrin kan bẹ ọmọ ọhún lọlẹ̀ ń bá ráàyè ẹni tó ní ìyapa ìyapa ẹnu tàkìtẹ̀lẹ̀ sílẹ̀ ráàyè bàbá. أن كنت مني فأتت أمه يوما فقالت يا نميس وهو يصلي فكانت امرأة من أهل القرية تحتفل إلى راعي لأن يعني في أراد أن يسمعها طيبين وقويا أمروا وربا أن كنت يمنية ورد قريبا ثم فأتت أمه يوما فقالت ìyá jùrẹ́jì ọwọ́ apá jùrẹ́jì níjọ́ kan òun wà ní sọ́wọ́ àwọn tó fi lé kalẹ̀ ọwọ́ arúgbó nínú ilé ìtọ́nù rẹ̀ ìyá wa ní ìyá jùrẹ́jì ọwọ́ àkókò jùrẹ́jì ọmọ rẹ̀ ọwọ́ ìtọ́nù rẹ̀ ó sì ń fi hàn ọmọ rẹ̀ ń ṣe náà sí àlọ́ àkọọ́lẹ̀ ṣe sí yìí ọwọ́ arúgbó nínú ẹ̀mí rẹ̀ pé ọwọ́ ìtọ́nù rẹ̀ ń fi hàn lọ́wọ́ ìpè fún mi wọ̀sọ̀lẹ́ mo ń kí wọn lọ́wọ́ ìyá mi tó ń pè mí lórí wọn àti ìyá rẹ̀ fáwọn ayẹyẹ ìfara ìfara ọ̀rọ̀ pé ìròyìn lọ sí lọ ṣẹ̀gbọ́n àwọn ìyàwó tí ọlọ́mọ orí ni wọ́n pé aláìsàn ni wọ́n náà wọ́n lọ sọ́rọ́ aláìsàn tó irú àgbà yìí nìyẹn àìmọ̀tán náà ni ဥပ္ပါဒသူစဉ်းစားတော့ရောင်းပြီးတော့အစအစီရတယ်ကျန်တယ်လို့ပြောတယ်ဘာလို့ပြောလဲမမနာပြလား يعني ثم ما اخذ به ثانيا يعني تقالوا له لا تجي في جريج او ما نور جريج فقال في نفسه امي وقرانا تدور الذي في يا من جعل الذين قالوا فراى اي يسرى ثلاثه وبالكرمه ó sẹ́ka ìwọ̀n pé ìwọ̀n ni wọ́n ní bàbá àwọn. tó ń bá sọ̀rọ̀ tàbí ká ìtàlẹ́ ìbá tó parí ọ̀rẹ́ ẹ̀ka fàkọ́lá ọ̀rẹ́ tó ní wàtọ̀lẹ́ ó tó gbé fún ìyá mi àti ìrọ̀ fọ̀rọ̀ ayé ó sọ̀rọ̀ tọ̀lá ìtàlẹ́ ó ní ìrọ̀ wọ́n máa ń bá lọ. فلما لم يشبها فلما لم يجبها لكن قالت لعبني لا أماتك الله الله يطع يا جريج وجريج حتى تنظر في وجه المؤمن كافر عليه ike gbogbo àwọn ọmọ ní sàkọlẹ fún ìlà ní ìlànà ọkọ àìyọ òkè àwọn aláàbúrú ló yẹ àwọn aláburú ọlọ́wọ́ darí wọn wá bá wọn kó bọ̀ ọlọ́wọ́ ìjẹpẹrẹ rẹ ọlọ́wọ́ ìyẹyẹ rẹ tó ṣẹ̀kú yà mí lọ́mọ tuntun nínú tó ń yẹ pẹrẹ báyìí nínú tó ń yẹyẹ báyìí tó n tí ń rò ó ṣe tó tó bí yẹn aláìbọ̀lẹ̀ náà jìnnà sí mi tó ó ní ìwé yìí jáde láyé àfikún orí yẹpẹrẹ tí mi lọ dá lóhùn èmi tó máa ń lọ́ra pa ìgbòho yẹn náà padà ìyá yẹn padà sílé فأتي الملك بتلك المرأة ولدا طبعا obìnrin tí máa ń yọlọ ní bá ẹ̀ẹ́dàdàbìnrin abámuwá bá ọba ìpínlẹ̀ ogun náà fàkọ́ọ̀rẹ́ قال قال من جريج إن أعطاني جريج ولكل قال أنا أصلي صوم أقتل من تقوم بلوكي تقوم بلوكي قال اسمع قلنا قال اهدموا صومعتهم إن يلزم بوب وبالي بوب أتأقى بوب ẹgbẹ́ tó gbogbo yìí rẹ̀ ní gbogbo yìí rẹ̀ tó sọ ìlú ẹ̀kú lànà tó bá wù lànà wà á tún lè bí ẹmu wa bá mi pàtọ́ra kò sọ̀rọ̀ ẹ̀kú bẹ́ẹ̀ kò gbogbo tó kọ́ ẹ̀ wọ́n ti akọ́ fọ́wọ́ lànà hàtà wọ́n ti lẹ̀ níyàwó wàjà ẹ̀kú yàtọ̀ ọ̀dà ẹ̀kú ní xabẹ̀ wọ́n ti lè mọ́ nìkan yàn kọ́ sí ẹ̀ ní ọwọ́. ثم انطلق به ومغبا ثم انطلق فمر به على المملكات فراهن فرآهن فتبسم ثم بعد فقال الله رجع àwọn mọ̀lẹ́sà ti rẹ̀ àwọn tó jẹ́ bí àwọn obìnrin ní ìgbẹ́ àwọn akẹ́wò yẹn wọ́n rí pẹ̀lú bí wọ́n ṣe ní ìyá ìyá rẹ̀ bí àpá àwọn ayẹyẹ báyìí ìgbà tó wọ̀ yẹn fún ọ̀kadà sàmà ọwọ́ ara rẹ̀ ló yẹ ẹ̀ńtítúrẹ́ yìí ó so wọ́n hún náà yẹ lórí náà lè ti nà wọ́n á ń wo gbogbo àwọn èèyàn nípa ìwọ́n dá nǹkan wá wọ́n ní àpáta náà ti mú yìí ó lọ́wọ́ yẹ fẹ́rẹ̀ yà ìdí ọjọ́ apálá ńlá kí ní ọ̀gá náà mú wá kí wọ́n lọ mú lọ kí wọ́n lọ fún wa gbà ní ẹ̀kọ́ kí wọ́n gbà ìdí ọjọ́ apá àti ìwé ló ń dáhùn so ìgbà tí ó ká lóko ń wò ó òun ṣe ọ̀rọ̀ fún àwọn ìyá àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà yìí ọba wa ní mẹ́tẹ́sì pé mo hà lè kọ́lá mẹ́tẹ́sì ọba ní kí ni obìnrin yìí sọ fẹ́ kí ni obìnrin yìí sọ ẹ kí ni tẹ́tí wí kọ́lá mẹ́tẹ́sì fún hàn tó fi ló ẹ̀yọ̀ ó ní kí n sọ pé ìwọ ló lọ fún un kọ́n àǹtí tẹ̀sọ̀ ìní kí náà wàá lọ fún bẹ́ẹ̀ lórí ìdílé pé ṣé ìwọ ló ló ń tirú ọ̀rọ̀ báyìí lọ sí pé ìdílé mo ní ọ̀rọ̀ kọ́nà náà ó ń wọ̀ náà àwọn ọmọ ẹlẹ́yìn ó tó ṣe kéde ó tó pa ọmọ nínú rẹ̀ àgbákò lọ́la nù. ìyàwó tó ń bá pa ọmọ ẹlẹ́yìn rẹ̀ سؤال أنا بكرة فقط إلى أن البيت آه تقول في الوالد في الوالد قال قال من أين هذا الصغير تريد أن تبني له قال ولد هذا هو في حزب الله ثم يأذن له ويأذن له فأقبل عليه مثل البقر فقال قال من أبوك هو مؤمن غاية ومن راعي البقاء يقول من دعا موجودا فبكى قال الحديث وبابا الذي حدثهما أحسن الذهب يعني كنت ربما يجي توراه وقال كل شيء ها تو وبين ذلك أنا في أنا في سجن ẹnu tó bẹ̀rẹ̀ lẹ ojútùú hàn ọmọ tó jáde tó lágbàgbà ní bàbá rẹ̀ à kí n bá lẹ́nu sọ nìyẹn pé àwọn ọmọ méjì àwọn méjì náà sọ̀rọ̀ lórí ìfẹ́ lórí ìfẹ́ tó ó yàtọ̀ sí pé tí a pé ti ọmọ tó ike wọ̀yá mi ike màlọ́ ọkàn lẹ́yìn ọkàn tọ́ àfáàmọ́ tó kókó ẹlẹ́kẹta ni ẹ̀jẹ̀ àfáàmọ́ ní ìwé orí gẹ́gẹ́gẹ́ ní òṣìṣẹ́ lẹ́yìn gẹ́gẹ́gẹ́ ní tiẹ̀ òbí ọmọ kọ́mọ́ tó sọ ọmọ ọmọ òjọ́ náà ní wọ́n bá rí pé ah, á àtàkàlù ìgbà àtàkàlù ìgbà kẹta ọlọ́rẹ̀ nípa ọba wọn ò pé ah, á dúkà tún ilé ìjọsìn ẹ̀kọ́ fún ọ kọ́lá àtòkọ́ tó kù jáde tó bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀rẹ̀ á fi lóyún tẹ́lá ní kọ̀ọ̀kan kọ́lá ìyá ìwé ìdílé rárá wọ́n tó ti ń fi sọ sani ka fi pépà kọ́ńkọ́ ní láàárá wọn ni kọ́ àwọn ní sàmánà bí ayé wa bí mi ká fi ṣe wọ́n yọrọ tó wá dáná ọ̀sán wọn bá mi sọ̀rọ̀ tó wà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà kọ́ àwọn ní sàmánà bí ayé wa bí mi ká fi ṣe wọ́n yọrọ tó wá dáná ọ̀sán wọn ni kí wọn lẹ́nu tó wọn lẹ́nu nígbà tí wọn mú wọn lọ wọn ni kọ́ra amúnáwó àrọ́kùn ọ̀rọ̀ kan tó yé ni mọ̀ orí ọ̀rọ̀ kan ní orí òdodo ọ̀rọ̀ kan ni wọn ni adìrẹ́kẹ́tì dáhùn tó ń yé tó ń ma àkàtà ọ̀rọ̀ wọn ni ìpè yàrá tẹ́lẹ̀ ìpè wọn ni wọn gẹ́gẹ́ bí ayé ti tọ́ ife èyí ni tí mo jẹ́ ní ìlọ́lọ́ rẹ̀ ọ̀kà mi kún àwọn ìyẹn yẹ yẹ ọlọ́run sí ẹ̀yẹ rẹ̀ lójú wọn ó tún yẹ lójú àti ẹ̀yẹ yẹ náà. tó ṣẹlẹ̀ ìyàpọ̀jù kò fi àfàlálá kan afa àmúgbó ṣẹlẹ̀ wáyé fáwọn àmúgbó gẹ́gẹ́ lẹ́nu wọn lọ nínú lẹ́nu wọn nà. tó bá bá gbogbo àbáyọ̀ ìfọwọ́ pàpà àwọn amúgbẹgbẹ ní wọn tó fi àjẹ ẹyẹ àbá àwọn ọmọ tó ń rìn àwọn ìfàjẹ ọmọ olùgbẹ bẹ́ẹ̀ yóò fi kalẹ̀ ibi ara ń yẹlé torí ẹgbẹ́ ni àwọn aṣẹ́wó wa tó ń fi ìdúró ìdíje yẹn ṣẹ̀fẹ̀ káwọn pé ah, ibi kẹsàn án lálẹ́ ń yà àwọn tó wá ti ṣe ìlú àwọn lọ́wọ́ tó tó ń bá àkùbá ọ̀gbọ̀n ọ̀wá ọ̀gbọ̀n tó ń ṣẹ̀lẹ̀ fún wa wípé ìyá mi nítorí mo ń ṣe náà ń ṣe náà sílẹ̀ lọ́wọ́ ó sì pè mí ní ìdáná. tó náà ní pé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mí ní gbogbo ìbádà tí ẹ̀ máa ń ṣe tí òbí yẹn bá ti pè yẹn kóra kí ọmọ kí ń lọ kóra ìlú ọmọ rẹ tó bí yẹn bá ń pè yẹn ní ẹni tó fi pè agbára mi tó fi ẹni tó fi pè yẹn náà fi láyé ní ìlú yẹn ìyẹn lè jáde kọ́lá bí lè ṣe ìyá rẹ̀ nítorí gbọ́n nítorí gbọ́n nítorí gbọ́n nítorí yẹ yẹ ẹgbẹ́ ní ó kú ó alhamdulillah ẹ̀ wọ́n ah, ti yà rẹ̀ á ẹ̀rẹ́ kò yẹ wò èyí jáde ẹ̀rẹ́ tù ẹ̀ yẹ ẹ̀rẹ́ tù ẹ̀ sùkàtú wa ní ìyá rẹ̀ àwọn tó bá ti kú pé fàájì pípé fàájì wọn náà ní kí ọ̀rọ̀ ìdúró lọ mo àwọn ọmọ tó ọ̀nà yìí ti fẹ́ wọn jẹ́ lè rẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tàbí ẹ̀yẹ wọn lè fi lọ. tó àwọn ẹ̀sọ́ tó wà lórí àdìsí àgbáyé ìròyìn dọ́wọ́ àwọn gbogbo àwọn ẹni ní òbí káṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó àwọn ọmọ ìgbà kan tó bá kọ̀ọ̀tọ̀ lára àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ló ló ń kọ̀ọ̀tọ̀ lára àwọn òbí náà ló ń kọ̀ọ̀tọ̀ lára àwọn òbí rẹ̀ tó wá nínú àwọn àkókò báyìí lọ́dọ̀ òbí rẹ̀ tó ń tẹ̀wọ́n lọ sí ìdẹ́mọ́ tuntun bá títí ìdáwọ́ tó lè ní ìwà lórí yẹn tó abẹ́rẹ́ wọn bá ẹ̀kọ́ jẹ́ wọ́n ṣe àti àlékún abẹ́rẹ́ ìlú tó wà wọ́n lọ wà náà. Nínú ìṣẹ̀lẹ̀ máa ń ní ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ìlú àwọn ọ̀rọ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ ìlú wọ́n ṣe kí ni? Ìjọ ọ̀rọ̀ lọ́wọ́ púpọ̀ jù náà ṣe rí ní ojúbò òkè. Náà àwọn obìnrin lọ sí káà, tó ojú kòrò wọn lọ nínú ojú ìyẹn ni wọ́n ń fún ọ débi pé àwọn tí òòlù kan ṣe lẹ́sẹ̀ ni wọ́n lọ lè ń bọ́ sí lọ́wọ́ pẹ̀lú ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́yìn ọ̀sọ̀gbọ̀kọ̀sọ̀ ọ̀sọ̀gbọ̀kọ̀sọ̀ tó ọkọ̀ wa bẹ̀rẹ̀ pé èkejì títí tí ẹ tó ti fún náà tó bá lóun fẹ́ fẹ́ wa tó o tó ṣe tán láti fẹ́ wa wọ́n làwọn ò ní fẹ́ nítorí kéwòn nítorí pé kò tí ì ní owó tó pọ̀ lọ́wọ́ ṣẹ́rí ọ̀rọ̀ méjèèjì yìí ọ̀rọ̀ tí ó lébi àlàyé ara rẹ̀. kò sẹ́ni tí kò fẹ́ jẹ̀ kò sẹ́ni tó fẹ́ kó o lọ sí àṣẹ ayé. àmọ́ kò bẹ́ẹ̀ náà ìyẹn lọ sí sùúrù lórí ẹ̀kọ́ lórí ìlú wọn lọ́wọ́ ìlera gbogbo ẹ̀kọ́ ló fi ya kálíkà tó wọ́n pé èèyàn wọ́n bá ẹni tí ò lówó ẹ̀yọ́ ti bá ẹni tó lówó lérí ẹni tó lówó bí ẹ tó lóye ọ̀sẹ̀ lẹ́sìn kò ní tó náà tó àìsí rárá ẹni níta nìyẹn yóò dúró ní o tó àwọn obìnrin ẹni tó kú sí ọwọ́ ọkùnrin ọjọ́ làbí nínú tó náà ọ̀pọ̀lọpọ̀ wọn kó mọ́ àwọn yàrá ní ìlú látara ojú kòkòrò ojú kòkòrò afẹ́fẹ́ ìrẹ́ ayé ìrẹ́ ayé ìrẹ́ owó tó ẹlọ́bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọlọ́wọ́ tó tí ẹ bá tẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá yẹn lọ gbìyànjú láti gbìyànjú ẹ̀ ní ọ̀pọ̀ ìrẹ́ ayé lọ́dọ̀ tó ẹgbẹ̀rẹ̀ ìrẹ́ tó bá ń yọ ọkọ̀ wá kó tìyàn tán kó tìyàn tó kó lè lọ́wọ́ sáré ní káàkiri ẹ̀sìn wọn lọ ọjọ́ ìwé yìí ìṣe á di òsì lọ. tó bákan náà àdìsí nìkan àwọn obìnrin tẹ́lẹ̀ pé wọ́n fi dọ́là lápò ẹ̀rọ lórí tó náà òun lè dáhùn nítorí aláwọ̀ òun lè dáhùn nítorí owó tí ọkùnrin náà ti ṣe sáré lórí rẹ̀ tòtò náà ti ṣe sáré lórí rẹ̀ tó ti ní ọ̀nà tó lè fi gbọ́ra rẹ̀ tó lè fi bọ́ ọmọ àti obìnrin lọ́gbà tó ti ní ọ̀nà tó ti lè kọ́lé àti káàkiri àti tó ti gba ilé láti òun àti ìyàwó rẹ̀ yẹn. Tèmi kò sí pé wọn lọ bá dáwọ́ ní tán tó dọ̀dọ̀ tó ń bọ̀ wàhálà ṣẹlẹ̀ títí lálọ́dún àwọn òun lọ jáde kó lé ní tí wọ́n bá wọn lálẹ́ fọmọ lọ́nà. Ìwúlò kẹrin náà ni ọgbọ́dọ̀ ẹ̀rọ. Tó bá bẹ̀rẹ̀ téèyàn ó mọ́ sí ìlú ẹni tí a fẹ́ bá ní òbí tó lè bá yàn lójú tó ń yà wọ́n yàn títí tó burú mẹ́ títí afẹ́fẹ́ fi ọ̀rọ̀ ojú ìlú ṣe àwọn òbí ìlú wọn sọ́kọ́ sí ní ilé ọ̀rọ̀ títí tó burú mẹ́ àwọn ọmọ ẹsẹ̀ òbí òtóbi tó sọ́kọ́ sí rẹ̀ ọ̀fẹ́ náà kò tó lọ fẹ́ náà kú kò ló fẹ́ ṣe tó bá wọn kàn yẹn kí ẹni tí mo ní ní ti ọ̀rọ̀ ọ̀dọ́ náà ní pé ọ̀dọ́ ọ̀fẹ́ gbà tó bá ti di ara wọn lé wọ́n ti máa ń fi ọmọ máa ń lè kí wọ́n satisfy ara wọn sexually náà wọ́n lọ satisfy ara rẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú spiritual kí ni olùsọ̀ sábà ní fún yẹn àwọn ẹni tí wọ́n gbà rẹ̀ láti gbà rẹ̀ ara yọ̀ ọ̀rọ̀ kì í sáwọn ẹ̀yẹ kan tó jìnà tó fún wọn àwọn tó kọ́ sẹ́yìn máa sí ilé ìyá jìnà náà ara yọ̀ ọ̀rọ̀ yíyá ara yọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pá. so èrè jẹ oṣù ọ̀gbàrà náà tó ti lẹ àwọn ẹni tí ó sì àwọn tí ó sì jẹ́ nìyẹn nìkan ọ̀pọ̀ nígbà tó ń wá sí i lórí rẹ̀ so ẹ̀rọ wá sí i ẹ̀ńtẹ̀ bá fẹ́ ẹ̀sìn náà jẹ́ pé ẹ̀mí kẹ́nà gbé sí ẹ̀rọ fúnlé táwọn ti tẹ̀ àkọ́kọ́ ẹ̀mí kẹ́nà fún ni ọ̀sán tó kẹ́ ẹ̀rọ ìdíjọ́ náà fúnra ẹ̀sìn náà wà láàárọ̀ kò lágbára àti fẹ́ ìyàwó méjì ó ti fẹ́ pẹ̀lú ìmọ̀ wákàtí ó ti wákàtí ìmọ̀ wákàtà tó wà lókè ní ìsúnà ìsúnà dábàdà bá wọn yẹ lókè lọ́kọ́ mẹ́ta tó wọ́n yẹ ló sọ̀rọ̀ náà.